jẹ́ fi píkṣọ̀ ìyá Mohbad sí má ṣe mọ̀ mi lórí fóònù mi ṣáà. Uh, to put plus number number money another picture of your Mohbad. kò sí mi báyìí sá. kíní tó wà níbí báyìí ibi tí mo ti gbé mi ò edit ẹ and this phone cannot edit anything again anyway no it's okay. happy birthday to you ẹ jẹ́ bá mi ṣe jẹ́ kọ́kọ́ let me serve my daughter food yẹ kí n serve ọmọ mi lóúnjẹ this morning i'm going to serve my daughter breakfast let me show you oh what ti ń jẹun náà oh, kò tí ì jẹun that's good i prepare this mama mama you yìí I àti ẹ̀kọ jẹ́ gbé ẹ̀kọ yẹn wá this is morning. tó ti bá ní mí kí ni ìtẹ̀ tí ń rùn sálẹ̀ bò omi sì wà lára ẹ̀ tẹ̀lé sí ẹ̀kọ́ ẹ̀kọ́ eléwé amíhìn kí lorúkọ Idi Mubarak o Idi Mubarak o for my friends that are Muslims jẹ́ kí n mú ẹ̀kọ́ kékeré ọmọ mi lè má fẹ́ tolúwa mi please quickly come come come come come and hold this for me. let me turn it back yeah hold it like this i want to take the mama hold it like this má gbé dábọ̀ ṣó ẹ̀kọ́ ah, ah, kí ló ṣẹlẹ̀ ẹ̀ show this uh, place as i'm removing this is a call. i'm supposed to use leaf but i was doubting maybe the leaf is not going to be enough this is a call. i used milli um, àgbàdo yellow ni so. Ah, this is actually hot. too. Oh. Excuse me, please. So sorry. Mo ń bọ̀. Toro gbóná ò nílé ìbò ni mo fẹ́ sẹ́ẹ̀lì. Don't send. Má gbèsè mi lẹ́nu, kí ló dé? Má gbèsè mi lẹ́nu. Ah. I think I hope all is okay for you. Yes. Eh? Yes. Ah. What am I Yeah. Mm. Mm. Yes, this is okay for you, right? Yes. This is a uh, breakfast. ẹ̀kọ́ àtọ̀lẹ̀. ní àárọ̀. bàbá kì í so that's it then spoon spoon ó máa gbóná kò nílé i should give you a spoon and knife. Hmm? ẹlẹ́mi méje ni hmm. it's, no, it's, it's delicious. Baba boy is delicious. It's delicious. It's delicious. Happy birthday. Ẹ̀kọ́ àti mọ́mọ́ín láàárọ̀ ọjọ́ Wednesday I made the moment myself and the ẹ̀kọ́ myself. Ngbọ. Ẹ̀kọ́ àtẹ̀fọ́. Hello. Start your food now. Heavenly Father, eternal rock of Ages, we say thank you, worship you for this moment. We appreciate you, Lord, because you are the Alpha and Omega, you are the rock of Sharon, the day of the valley. I am what I am. We say thank you, Lord, because of God. Thank you for this wonderful day. Thank you, Lord, because you always answer prayer. Receive our praise and thanks in Jesus' name. This morning, we, whichever way we are sinning against you, Father, have mercy upon us this moment. Forgive us, O Lord, in Jesus' name. I'm going to speak this morning. Father, speak through my mouth, direct my tongue in the name of Jesus Christ. And concerning the woman, I'm wishing happy birthday today. Father, protect, guide her in Jesus' name. Put smile on our face again in Jesus' name. Thank you, Father, because you answer prayer. ogunlógun gbọ́ kò nídìí tèmi ò ní tọmọ mi lórúkọ jésù àwọn tó dẹrù ìkà ní kọ̀rọ̀ ní gbàngbà tó rè pé wọ́n jù wà lọ nínú ayé ọlọ́run tó ju gbogbo ẹ̀dá lọ ọlọ́run máa wà dẹrù ìkà bá wà di àpáta ayérayé lé wọn lórí lórúkọ jésù ẹrù wúwo tí wọ́n máa gbé tí wọ́n nílé sọ tẹ́ẹ̀dì lé wọn lórí tí wọ́n nílé sọ ọlọ́run máa gbé lé wọn lórí lórúkọ jésù ẹni má jù wá lọ tó fọwọ́ agbára wọ̀ wá ọlọ́run jọ fi ọ àjùlọ wọn láyé lórúkọ jésù ẹni tó bá lòun máa tún fi ayé burúkú wọn wá tó bá lòun máa fa ayé burúkú wọn èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹ̀dá bẹ̀ ọlọ́run fọ̀rọ̀ nù wọn nígbèrè wọlé ní kíákíá ní orúkọ jésù àṣírí àwọn ìkàlà àwùjọ má jò bò ó ní mo fẹ́ wúlò ní ẹni bá lòun máa dìde ogun sí ọ̀run pa tọmọtọmọ lórúkọ jésù ẹni bá lòun máa dìde ogun sí lórí èyí tí mo fẹ́ wí láàárọ̀ yìí àbọ̀ máa dìde sọ́wọ́ ogun sọ́mọ mi ní ọ̀nà kan náà olúwa bá mi dìde ogun sí ẹ̀dá bẹ́ẹ̀ bá mi fojú wọn gbolẹ̀ kọlu gbogbo àwọn ìkà inú ayé wa lórúkọ jésù ìkà tó yí ayé wa ká tó yí ayé àwọn ọmọ wa ká tó yí ìgbé ètò ayé wa ká tó yí ògo wa ká ọrùn kọrin gbogbo olórúkọ jésù ẹni tó ń ṣe bí ẹni tó ń ṣe èkà tó sì ń ṣe bí èèyàn rere ní àwùjọ ayé ẹ láti wákàtí má jò gbò mọ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà thank you father because for your answer prayer in jesus powerful name i pray whatever i ban to today ban me whatever i lose lose them <laughs> ẹnu mi gbọ́ odi àṣẹ agbára láti òkè wa àṣẹ mímú tàbí da ayé àti ọ̀run tàbí pàṣẹ kí ìmọ́lẹ̀ wa tí ìmọ́lẹ̀ wa tí òkùnkùn sílé borí rẹ̀ mọ́ tó kùnkùn fi pòórá lórúkọ jésù agbára tá a sọ pé kéde ayédàrú tí ilé ìṣọ́ bábélì tó fi wó lu àwọn ètò búburú tó ń ní ní fún ọlọ́run tó fi dàlẹ́ àwọn tó ní lérí wọ́n fi rárá wọn gbé ibi wọn tí èyí ayé ò ṣe jẹ́ ẹ̀kọ́ náà mọ́ láti òní agbára àṣẹ lóríṣiríṣi ọ̀rọ̀ agbára tó máa ń dá ibi padà sórí oníbi tó máa ń dá ọ̀fọ̀ padà sórí ọlọ́fà ọlọ́run gbé sínú mi gbé sínú àwọn ọmọ tó fún mi gbé sínú àwọn olólùfẹ́ mi gbogbo bẹ́ẹ̀ ni o ẹni bá gbàdúrà lòdì sí ayé mi bá ṣe lòdì sí ayé mi bá lọ ilé babaláwo nítorí mi fún ibi lórúkọ Jésù olùwàjò parẹ́sẹ̀ nu tírélà gbogbo ibi tó wá ti ṣe kó dà lé wọn lórí ọ̀rọ̀ mílíọ̀nù ó di èdè ó di àṣẹ ìta bá ti di oru àdé ìta bá tu oru àti ẹni tá blẹ̀ blẹ̀ ẹnikẹ́ni tá ti gbàdúrà fún ní tá a gbàdúrà fún tó dùn máa ń torí pé a ti gbàdúrà fún òun máa ṣe bí fún wa olúwa jẹ́ kí àdúrà náà kó di ègún lórí ayé rẹ̀ ẹ̀dá bẹ̀ má dùn ní ìsinmi mọ́ títí ó máa fi wọlé ọlọ́run sùn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà jésù I want to sit down Idi Mubarak ẹ pẹ̀lẹ́ baba ìyá Mohbad ìyàwó bá gbogbo ẹni bá fúlàgì ṣòmí gbogbo ẹni tó gbọ́wọ́lé ṣòmí gbogbo ẹni tó ń da pláfọ̀mù láàmú ọlọ́run bá mi da ìdábẹ̀ láàmú bá mi sọ ìdábẹ̀ bá ń fojú ẹ̀ gbolẹ̀ bá mi sọ ìdábẹ̀ di òkú bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jésù olúwa wa àmín ẹ káàbọ̀ síbí ní àárọ̀ yìí bọ́lá fọláṣadé lórúkọ tèmi jẹ́ mo ń ṣe parapàrapàrà orún mú mi tolúwa ni mí ó ti yẹ kó máa jẹun ó mọ̀ ó ti yẹ kó máa jẹun tó ń ṣe kò necessary and uh, mo like it and you must finish your food you must not dodge it okay Oh my, dẹ̀ jẹ́ tán you know I, I can see you now through the door you can do that later. ẹ káàbọ̀ sórí ètò yìí bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ak ọ̀tún bọ́lá ọ̀tún ọ̀tún success ẹ̀ àlùbáríkà lórúkọ mi ń jẹ́ ní èdè arabic so bẹ́ẹ̀ ni àlùbáríkà ẹnikẹ́ni tó bá ti bínú sí mi tó bá ti ń gbógun tì ní kọ̀rọ̀ gbàgbà kọ́lọ̀ kó yọ àlùbáríkà ayé ẹ̀ kúrò bẹ́ẹ̀ ni. You are welcome to this platform once again. Mm-hmm. You eat your food take water no? It's nice. kò yọ mí. ibo ti fi kan sẹ́nu. Shoyomi. And you can see, nice. A lot of, uh, and the aromas, you can see a lot of vegetables and more. Uh, mo tún fi onion sí fún ẹ. So, Ìyá Mohbad, ìyá kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Mohbad, God bless you. Àṣìgbọ́ àṣìlà. This is where with your spiritual body. Ìyá Mohbad, mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìyá mubad. Yeah, mubad. happy birthday to you mo rí pé wọ́n gbé káàkiri lórí platform lónìí pé today is your birthday lágbára elédùnmarè mo súre fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá tí ò kì í fi ibi pe ire tí ò sì fi fi ire pe ibi torí according to the book of Isaiah chapter five verse twenty ó ní ègbé ni fún ẹni tó bá rí rere tó pè ní ibi tó sì rí ibi tó pè ní ire èmi ò fẹ́ kí tèmi jẹ́ ègbé torí bẹ́ẹ̀ lónìí gẹ́gẹ́ bí abiyamọ bíbélì sọ pé gbogbo aláti ìṣẹ̀ta sí ti kùnà ogun ọlọ́run tabaníkà sàmì ìṣẹ̀ta ló lè dúró àwọn èèyàn kàn dẹ̀mọ̀ ẹ despite pé wọ́n dá àwọn tó pa ọmọ ẹ wọ́n ń dá wọn láre wọ́n sì ń dá ìwọ lẹ́bi mo gbàdúrà fún ẹ ọmọ tó kù lọ́wọ́ ẹ máa pé lọ́jọ́ ogún ẹ èyí tó kù ò ní dín mọ́ lágbára Èdùmàrè gbogbo ẹkún tí àwọn èèyàn pa ẹ lónìí tí ó tó sunkún ó sunkún kíkorò ẹlẹ́dàá máa rẹ̀ lẹ́kún ọlọ́run tó dá mi tó dá gbogbo ènìyàn ọba tó máa ń rẹni lẹ́kún á bá mi rẹ̀ lẹ́kún á bá mi mú ìbànújẹ́ kúrò lórí ẹ kúrò lójú ẹ kúrò lóra ayé ẹ àwọn tó gàn ẹ ọlọ́run tó ṣe ọlọ́run á ṣe wọ́n gbogbo àwọn tó dó sórí ọ̀rọ̀ ẹ tó ń fi ẹ ṣẹlẹ́yà tó ń dààmú èèyàn tó pa ọmọ ẹ láre tó sì ń dá ìwọ lẹ́bi àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bó ti wù kí wọ́n ṣe tó níwájú ọlọ́run bó ti wù wọ́n mọ àdúrà gbà tó bó ti nǹkan ní babaláwo tó gbọ́n bí ifá tó ní ifá rẹpẹtẹ bó ti nǹkan bá ní ọ̀pẹ̀lẹ̀ tó pọ̀ àti àáfàá tó bá wù kó kàlíkà láti pálídé pálí tó bá tì wọ́n lẹ́yìn àti gbogbo ẹnikẹ́ni tó bá lòun morí òkè lọ àbójẹ́ wòlíì rẹ̀ àbí ti ibi tó bá tì wọ́n lẹ́yìn bó ti wù kó pẹ́ tó láyé gbogbo ẹ̀dá bẹ̀ ní tó ṣe ẹ́ máa ṣe wọ́n gbogbo ẹni bá tún gàn ẹ́ ẹni gbógun tì ẹ́ ọ̀run yóò gbógun tì wọ́n ọ̀run yóò jà fún ẹ ọ̀run yóò pa ẹ́ ọlọ́run yóò da ẹ láre o ò ní rógun mọ́ o lágbára kristi nítorí pé mo súre fún ọ lónìí torí pé àwọn kan wà lórí pílàfọ́ọ̀mù wọn wà káàkiri orí facebook tó bá ti rí àdúrà tí èèyàn gbà fún yàn ẹni tá a bá gbàdúrà fún yàn wọn ni kó wá dojú kọ ẹ kó wá bá ẹ jà mo gbàdúrà fún ẹ o ò ní ṣìṣe àmì àṣìṣe ò ní bàlẹ̀ ẹ lórúkọ jésù ẹni tó máa jẹ́ kó dojú ìjà kọ mí kò ní ṣẹlẹ̀ sí ẹ o torí tí n bá gbàdúrà fún ènìyàn pẹ̀lú ọkàn mi àtomijé mi tó bá padà wá dojú ìjà kọ mí ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹ̀ sí ẹ̀dá bẹ́ẹ̀ opposite tí mo bèrè ni ó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lò máa dojú ẹ̀kọ́ mi lẹ́yìn tí mo súre àbí tí mo ewu ìṣẹ́ ní happy lónìí ẹ̀dá bẹ́ẹ̀ o ló máa ṣòfò ẹni pa ẹ́ lẹ́kún ọ̀run yóò pa wọ́n lẹ́kún àwọn tó tún fẹ́ pa ẹ́ lẹ́kún sí ọ̀run yóò pa wọ́n lẹ́kún àwọn tó bá ẹ̀jà ọ̀run yóò bá wọn jà mo fi ti abiyamọ mo fi sọ̀rọ̀ lónìí mo fi omi jẹ́ igbe tí mo mọ̀ pé o ti lose ọmọ yẹn forever and cannot get him again and they mock you still yet they don't remember they even they judge you and they put they they they they, they, they set you and they love those who kill your child who kill that your your glory who kill who deem. Who Udim your light. Marika Poso Tayaba. I pray for you with my tears. You will not cry again over your children. The Lord will remember you in the name of the Father, the Son, and the Holy Spirit. Gbogbo àwọn tó bá tún gọ̀ ẹ́ tó bí ọmọ àbí tí ò tí bímọ ọkùnrin ní obìnrin ní lágbára Ẹlẹ́dùmarè ọ̀run máa ṣerú nǹkan tó ṣe fún ẹ̀yẹ ọlọ́run fúnra rẹ̀ á ṣe fún wọn ọlọ́run á dá wọn lẹ́bi níbi tí wọ́n bá ti jàre wọn ò ní jàre mọ́ ọlọ́run yóò máa dá wọn lẹ́bi ni ẹ̀ṣẹ̀ yá àti bàbá wọn ọ̀run yóò gbé gbangba ṣùgbọ́n ìwọ láti òní lọ ọlọ́run máa dá ẹ láre ó máa pa ẹ́ lẹ́rìn ọlọ́run á jẹ́ kó o gbàgbé ohun tó máa mú kó o tètè gbàgbé pain yẹn you cannot forget it but the lord will give you courage will strengthen you will put smile on your face it will make you happy in the name of jesus christ àṣìṣe rẹ láyé àwọn mìíràn ti rẹ̀ mọ́ bẹ́ẹ̀ lórí o kò ní yí padà èyí tí mo wí lónìí àdúrà tí mo gbà fún wọn ẹni bá bínú sí mi àbẹ́ni tó bá gbógun tì mí nítorí eléyìí mo sọ bí ikọ̀ bí ìrìnjú Elédùmarè <laughs> mo ní pé gbogbo ibi tó wà nínú ayé yìí tó kù nínú ọdún yìí tó kù nínú oṣù tó kù nínú ọjọ́ tòní kọ́run jalu ẹ̀dá bẹ́ẹ̀ ó yá o gbogbo ẹni bá di ogun mọ́ mi ní kọ̀ọ̀kan ní gbangba ọ̀run yóò ṣe ọlọ́run gbogbo okùn tó gbé dání gbogbo ṣẹkẹṣẹkẹ ọwọ́ gbogbo tẹsẹ̀ yẹn ọ̀run yóò fi ṣe lọ́rùn ọ̀run yóò ja okùn ẹ̀mí rẹ ẹni bá dání sọ mí fún ibi ó yá forí sọ àpáta ọ̀run kọlù ọ tó bá kọlù àpáta yóò yóò mú dànù tó bá kọlù ẹ yóò ẹ wómúwómú gbó láti òun lọ àpáta ayérayé tó rọgbà yìí mi ká tèmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi mo ní ìwọ tó bá ló fẹ́ kọlù mi ó kọlù àpáta ó wò dànù bẹ́ẹ̀ ló máa rí kò ní padà happy birthday to you mo dúpẹ́ ọlá the lord will shower his mercy upon you and will have mercy on you and will make you happy in the name of the father the son and the holy spirit. He will give you joy. He will put smile on your face. He will give you courage to to submit totally to God in Jesus name ò ni sunkún mọ́ lórí ọmọ tó kù lọ́wọ́ ẹ yòókù ò ní dín mọ́ lágbára Elédùmarè torí pé mo sọ yìí fún ẹ ogun ẹ ò ní di tèmi tèmi ò ní di tiẹ ogun ẹ ṣẹ tèmi náà ṣẹ ogun àwọn mi ṣẹ mi ní fọmọ mi ní sọmọ nù ẹni bá dojú ìjà kọ ọmọ mi ẹni bá lò máa ń dá mi lórí ọmọ ọ̀run yóò Je kó o ṣòfò láyé ọ̀run yóò jẹ́ o gbogbo ohun tó bá ti dáwọ́lé òfò ni ó máa jẹ́ o bẹ́ẹ̀ lórí o kò sí ní ìpadà Jésù Olúwa wa mo gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé mo súre fún yín gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú elédùnmarè ọ̀run yóò súre fún mi yóò súre fún yín ire tẹ́ ẹ ṣe fún mi ọ̀run yóò ṣe fún yín ayọ̀ tẹ́ ẹ fún mi ọ̀run yóò fún yín láyọ̀ ẹnikẹ́ni tó bá sì lóun máa pa mí lẹ́kún àbò máa bà mí nú jẹ́ ọ̀run yóò bà ẹnu jẹ́ ìbànújẹ́ yóò jẹ́ tiẹ̀ ẹni bá ń ṣèkà ní kọ̀rọ̀ tó fẹ́ máa ṣe bí ẹni tó ń ṣe dáadáa ní gbangba ọ̀run yóò tú ẹ láṣìírí àṣírí rẹ ò ní bò mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà Jésù Olúwa wa àmín thank you Father Lord I worship you. Lord, I worship you. Lord, I worship you. Lord, I worship you. Lord, I worship you. Lord, I worship you. Lord, I worship you. Lord, I worship you. Mi ò ní tí mo fẹ́ sọ ju eléyìí lọ dúró àdúrà fún ẹ pé happy birthday to you mo dúpẹ́ mo bad. Olorun Ọlọ́run yóò dó tiẹ̀. The Lord will comfort you. The Lord will support you. The Lord will be with you. The Lord will be with you. He will put a smile on your face. Àwọn tó bá tún dá ẹ lẹ́bi ọ̀run yóò dá wọn lẹ́bi. Just hold, wait, hold your peace. Wàá mọ̀ pé Ọlọ́run rere ni Olúwa. He will fight your battle for you. In Jesus' name, amen. You are welcome to this platform. Once again, Orumu. Oh, dear, mú ẹ̀kọ́ yẹn díẹ̀ náà. When I give you a meal that you ti taste, it, you try to taste it. You don't eat it separate. You eat mumoy and ẹ̀kọ. You don't eat mumoy separate àní ẹ̀kọ́ separate tó bá ti ń bu ẹ̀kọ́ wàá máa bu mọ́mọ́ wọ́n ṣe ń jẹ́ nìyẹn ọdọ́ ò jẹ mọ́mọ́ àtẹ̀kọ́ rí it's good and they look alike you can see ọdún mọ́mọ́ ní nàìjíríà ẹ̀kọ́ ṣe bí wọ́n fún ẹlẹ́kọ́ nàìjíríà tó máa fi sí tó máa fi sómi tó máa tó fi míìkì àti ṣúgà sí just only wọ́n máa ń fi mọ́mọ́ jẹ́ and if you don't like it no problem ṣá ẹ káàbọ̀ síbí lẹ́ǹkan sí i so èní ni Eid Mubarak o ẹ káàbọ̀ ní bíbá mo pe Fúnkẹ́ Akíndélé ọ̀rọ̀ tí n bá sọ lónìí ẹ kọ́kọ́ lọ check mi for real before ipe mo ti sọ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti sọ́rí dáadáa mo ti ti má dá Fúnkẹ́ ní àìbí mo ti dá láàrin ni mo dẹ̀ ti gbàdúrà fún rí ṣùgbọ́n Fúnkẹ́ need to repent from whatever evil. Funke, you need to repent from your evil way. Yeah, you are doing something secretly. You are, um, you are, um, you know when you win the best uh, actress, you win, I uh, know best actress, talk. To win the leader of àbí to win to charge jẹ whole lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ìwọ ló jẹ owó tó jẹ́ billions of, you know, everybody celebrating me, including me, ó sì wà lórí platform and the time you have problem crisis that time I always stood by you even the times you contest tán gbé ẹjọ́ ẹ tán gbé case ẹ wá fún mi speak for you when all your gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ tí wọ́n kọ̀ ẹ́ gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ wọ́n kọ̀ ẹ́ you know they they came to me ọmọ tó gbé wá yẹn and uh, that time also a lot of game going on you know but kò sẹ́ni tó lè pa mí lómi ìpààyàn oore dẹ̀ ni máa ń ṣe ẹni tá bá dẹ̀ ṣe ẹni tá bá ṣe oore fún tó bá fi ibi sán bíbélì gan sọ pé ibi ò ní kò nínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí a bá fi ṣoore fún tó bá fi gbé sán ibi ò ní kò nínú ayé ẹ̀ so i always been careful okay so mo ti dá ẹ láre rí mo dẹ̀ ti stoop mo ti gbàdúrà fún ẹ mo ti gbàwẹ̀ fún ẹ rí even when your mother is alive mo ti dúró ti ẹ rí ní gbangba àti ní kọ̀kọ̀ tí mo ń gbàdúrà fún ẹ with tears just like mo ṣe gbàdúrà fún obìnrin lónìí mo dẹ̀ ti ń gbàdúrà fún obìnrin náà kò ń ṣe ni pé mo ṣẹ̀ṣẹ̀ ń gbà ń sìn you understand me so o ti máa ta ẹ lẹ́bi kò ń ṣe pé bóyá but mo rí pé you are playing some game yeah you are playing some game because of ọmọ tó kú náà ló kú ní society yẹn and society also need to be careful they need to watch wọ́n gbọ́dọ̀ máa study wọn náà you need to be study i have noticed some things about you but when i notice things about somebody commander pipe is coming for people and then she hates people she hates their progress because ẹ ní rántí ọjọ́ tó máa ṣe dáadáa fún yín o ẹ tó máa ṣe kíní kan máa sọ pé ah she hates her progress i pray for you mo dẹ̀ pray for progress eh? so kó má máa sọ pé wọ́n jealous pé o ní nǹkan kan ó ti yé bẹ́ẹ̀ i'm not an enemy of progress but anybody tó bá wà progressive anybody tó bá tẹ̀ lóhùn progressive àbí tó bá progress láyé tó bá ń ṣèkà i will come for the person i will say the way it is ọdún ayé kò tọ́ ayé ò sì fẹ́ òtítọ́ ó ti yé bẹ́ẹ̀ torí pé eléyìí dẹ̀ tún wá fún mi ní legal right pé because mo ti speak fún ẹ many times nígbà tí anybody ò speak fún ẹ ó ti yé but o kì í ṣe ẹni tó àwọn èèyàn kan jáde wọ́n ní Fúnkẹ́ is a nice person well ẹ máa ń ṣoore ojú ayé bẹ́ẹ̀ ni majority of celebrity but nínú àwọn celebrity tó máa ń gang up tó máa ń finish àwọn èèyàn up nínú industry yẹn now you are one of them out of nínú àwọn celebrity tó máa ń gang up secretly tó máa ń finish àwọn èèyàn up you are part of it amúdẹ̀rí ah, tẹ́nìkan náà ń sọ̀rọ̀ bóyá ta ló tiẹ̀ sọ gan lánàá bóyá lisi ló sọ ó ní ẹ ìgbà tí Mohbad kọ́kọ́ kú pé ṣe ló jáde tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ ó sọ há lórí ọ̀rọ̀ Mohbad àná ọmọ yẹn kẹ̀dẹ̀ rèé ó ti kọrin fún ẹ rí wọ́n ti ẹ̀ sọ nígbà yẹn pé orin kan báyìí tó kọ mọ̀mí ṣukúṣukú àmì yẹn ta lónìí kíní kan ghetto wọ́n ní ìwọ ló kọrin tó fi gbúngbà yẹn because there was a problem that between you and some of them you understand me so we we do have stories but kì í ṣe pé ọmọ téèyàn bá ti gbọ́ àbí tó bá ti rí ló máa ń sọ that is it okay so now ọmọ tí wọ́n ló kú yẹn ó ní ó wá sọ nǹkan kan ó ní two days ago ó ní few days ago ó few months ago ó ní ìyùjọ́ nígbà tó rí olókan pé wò wípé àkílódé òun kọ̀ kílódé tó pé kílódé tó pé kílódé tó kàn pé wò gbà to kàn pé wò to béèrè fún yẹn ṣé o béèrè fún bẹ́ẹ̀ mi ṣe roni ṣé o béèrè fún bíi pé ó ti yẹ kó kú ni àbí o béèrè fún pé àmà tí ẹ rí nígbà tó béèrè fún yẹn tí o sọ pé ó wá kó wá o send nǹkan kan sí so o sọ okay let me see what is your situation because you, I see you that you are systematically pretending to the whole world okay and you quickly come out and saying that when you are crying when you are you committed and you are celebrating somebody amen estate kìnnìkan kìnnìkan and little time somebody came under the platform and then ó wá kọ síbẹ̀ pé nǹkan kan máa ṣe ọmọ ẹ̀ talent kọ yẹn screenshot títà let us see ọdún ó ti léèsì sí èmi ò rí mo ti try láti sort ẹ̀ láti check ẹ̀ káàkiri pé òpè tẹ́ni yẹn ṣẹ́ fún ẹ̀rẹ́ o ká rójú ẹni tó ṣépè yan but tẹ́ bá ti ṣe nǹkan secretly tó jẹ́ pé àwọn ayé má máa bẹ̀ sí ṣépè fún yín then you come out and be sharing tears kọ́ bá lè máa tí wọ́n bá ti ń ṣépè kọ́ bá lè má máa ṣépè kọ́ bá bá suspect yẹ kọ́ bá bá suspect yín you understand me like me that your tear doesn't move me I cry many times on this social media and you are part of people who have also make me cry on this social media your tears you are sharing doesn't mean mean anything to me okay you now say that you lost your mother you lost your election you lost um, your marriage you gave them up for your option You gave it up yours. I mean, I'm, I'm not talking of your, of your mother. Okay? And that time, yẹn tí mọ́mí ẹ after few minutes, ó ti jáde. In fact, election time, I believe Mumba and Moti Arboyo must step down. You understand me? You did it. You doing as if nothing happened to you. And you said that time you are you are you, you are you are you are depressed. Nothing like depression in your life then because gbogbo gbà ló lẹ́ ṣe campaign along the campaign nígbà tí election ń bọ̀ tó kù few days ni mú mi ẹ̀ jáde láyé and doesn't stop you you move like a strong person tí anything cannot break as if ikú yẹn gan bíi pé bóyá ṣe ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ you understand me so I prayed for you before anybody can say whatever they like but on this thing mo sọ ó ti yé Fúnkẹ́ you need to check your way you are systematically wicked these days gbogbo oore tó máa lẹ́ṣẹ̀ yẹn orí ẹ kò kọjá hundred thousand lọ tó máa ní wọ́n fún wọn tí o máa fáwọn bàbá yẹn oore náà o try o ìyànjú ló gbà o try go gbìyànjú gan o ti yé but majority of you celebrity tó ṣe ń jáde ń sìn tẹ fẹ́ famous tẹ fẹ́ lead by all cost àwọn èèyàn lẹ́fí ń ṣètùtù she called to ask and be sure of the one million he promised her. Okay, she just he promised her that time why she called the person. And a few day, days later, the person now overku. Abi, all this celebrating you, Funke, Nigeria and your people, àwọn ẹgbẹ́ àtàwọn Nigeria, àwọn gbọ́dọ̀ fọ́ fojú sí ẹ lára. Ara ń fún mi sí ẹ. You are part of people that finish people up in that industry. I can see what you have done, even what you have done to us on this social media. I know. You are only crying so that people be praying for you. Pọ́mọ ò ní kú. Ẹnikẹ́ni tó bá mi gbàdúrà ikú fọ́mọ ẹ, sọ́rí pé mo ti gbàdúrà fún ẹ rí. Ṣùgbọ́n tí n bá gbàdúrà fún èèyàn tó bá padà wá ṣe lòdì sí mi, àdúrà yẹn máa di ègún lórí ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni read my lips. Because pẹ̀lẹ́kùn mi ni omi ojé pẹ̀lọ́kàn mi ni máa fi ń gbà. Mi ì dẹ̀ béèrè fún anything. Abó pèmí rí àbó fún mi lówó. Ó fún mi lówó náà that time everybody against you tó kọ́kọ́ gbógun tiẹ̀ mo tún dojú mo tún dìde ogun sí like mo tún bá mo tún bá àwọn Lagos state kìíní àti APC o àtàwọn sẹ̀rẹ̀bẹ̀ olórin yẹn mo bá gbogbo wọn wí mo bá gbogbo wọn wí nítorí ọ̀run Naira Marley but tẹ́nìkan bá anybody má gàǹgì mi ẹni bá sorí kọ mí tó bá darí kọ mí àjàjà tí n bá ti ṣe dáadáa fún ẹ rí tí ìdẹ ṣe pé by money ọ mo gbowó lọ́wọ́ àbí mo jáde mo ní go for me lélẹ̀ ẹ̀dáwó tí n tó pé mo wọ́n bá yéèyàn jẹ́ no no no tó bá ṣe burúkú sí mi tó rè pé ṣe ló lágbára bó kò rè pé wise àbúrò pé wà nú gáǹgì kan ọlọ́run mi máa ba gáǹgì ẹjọ́ ọlọ́run máa bá mi dójú ti ẹni náà so Fúnkẹ́ Akíndélé i'm not pitying gbogbo ètò jẹ́ yẹn pity part mi tó wá pity kìíní káàkiri yẹn sì tó wá sunkún lórí media yẹn you are just uh, you because you lost poor people because you don't want people to drag you more you don't want people to drag you more gbogbo ilẹ̀ máa ń dájọ́ tẹ́ máa ń fi àwọn èèyàn ṣe ètùtù ní these days bí nàìjíríà ṣe wà yìí ìgbà tí Mohbad kú kí ni mo kí ló ṣe fún mo ṣọ́ ó jáde ó sọ̀rọ̀ sí ọ̀rọ̀ Mohbad you don't want people to mo rí um, um, ẹnìkan nínú ara yín tó ti ń sọ fún ẹ pé you are, you are just pretending that one you can see that mo tẹ̀ sójú ẹ̀yìn ẹ̀kọ́ ìṣọ̀rẹ́ mi but the, the truth must be I have to say the truth okay tẹ́nìkan bá rò pé mo ti gbàdúrà fún mi tó bá ń ṣe burúkú fún mi àdúrà ẹ̀ máa dègún lórí ẹ̀ dé from Genesis to the Revelation ayé ẹ̀ ló máa ṣe rí kí ló pe ọmọ yẹn fún few days ó wá kú ẹ ń pa àwọn èèyàn náà you are using people for sacrifice. wọ́n máa lo nice mo lo nice sí sọ kọ́lọ̀ niceness ẹ. nígbà yẹn náà a ti sọ fún yín I akọ́kọ́ blame my work. these days I cannot even blame people for your this thing because gbogbo nínú lè máa wà lábẹ́ kíní lè máa wà lábẹ́ fíkà kan lè máa ṣe you quickly come out you don't want people to drag you so much that's why you quickly cry come here, me you coming out to come in. you come out to cry so that people can pity you ẹkún ẹ kò move me. Fúnkẹ́ Akíndélé o ti dájú o ti ṣàwó you are not Fúnkẹ́ of yesterday. àwọn èèyàn kan sọ pé ẹ bóyá Ìyábọ̀ ńkọ́ bóyá oúnjẹ lọ́sẹ̀ ń sìn ìgbà tí ò jẹ́ nǹkan kan tí Ìyábọ̀ máa hẹ̀pẹ̀ nínú ìdọ́sí ẹ̀ fúnra rẹ̀ ló fẹnu ẹ̀ sọ kì í ṣe pé mo ń pè mí ògbèjà Ìyábọ̀ o because gbogbo yín báyìí ẹ̀kan ń wá gbára kọjá kádàrá yín ni then you waste people around àwọn tó tẹ́rí sábẹ́ yín tẹ́ máa lẹ́ lọ sórí Instagram lọ sórí kìnnìkan láti lọ́ máa lọ wo àwọn èèyàn àwọn èèyàn tẹ́ máa fi ṣòfò lẹ́wà káàkiri some people they are not close to you wọ́n ṣe wà láyé Some people, yes, if I'm not close to some of you, you know, celebrating industry here, my shall be, I'll be standing well in my business today. But most, most of you, you, Emmanuel, gbogbo èyí tẹ́ máa tún máa ń pa òwe pé arọ́bá fihìn lọ́ba máa pa ọba tó bá ti ń pààyàn lágbára ọlọ́run tí ẹ̀yin ò bá pa ẹ́ tíjọba ò lè bá lè mú ẹ̀kọ́ ọlọ́run wa pa ẹ́ lọ́mọ ò bi bí bẹ̀tà bi bá bí bẹ̀wà ò bá bí bi ò bá bí ẹyọ kọ̀ọ̀kan ọlọ́run àwo ò lè bá ẹ̀jà ṣùgbọ́n ọlọ́run tó dá ayé àti ọ̀run á wa pa ẹ́ lọ́mọ iná ọba tó bá ti ń pa èèyàn tó fi èèyàn ṣe tutù ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó bá ti ń fi èèyàn ṣe tutù lórílẹ̀‐èdè nàìjíríà lágbára Èdùmàrè ọlọ́run tí àbámọ̀ àtiwọ́ ba mo ọlọ́run bá wa pa yín lọ́mọ ọmọ yín ọ̀run máa fi ṣòfò gbogbo ẹni ń fi àwọn ọmọ ọlọ́mọ ṣètùtù ayé kí àwọn ọba lè máa ga nínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run á bá wa fi ẹ̀ àwọn ọmọ wọn ṣòfò lágbára Èdùmàrè ah ìkúnlẹ̀ tí àwọn náà ní kò ní pẹ́ sọ́wọ́ wọn torí pé wọ́n pa àwọn other people lẹ́kún ẹ kó sì lọ. Fúnkẹ́ ní gone the day I cry I pray pray for you three days tí mo fi wá sórí social media tí mo fi ń gbà ní kọ̀kọ̀ tí mo fi ń gbà gbàgbà apart from that mo gbà throughout ni tán fi sọ pé kó lọ sáàbù kìnnì kan kìnnì kan I came out and then after gbàgbà yẹn náà everything boom for you again everything was okay but you are wicked you are wicked the Lord have been showing me part of you you are wicked don't just deceive us that you are depressed enjoying ìyá ẹ kú o ní nǹkan méjì ìyá ẹ lọ ìwọ your father offended you your father die báwo ni bàbá ẹ ṣe kú bàbá ẹ gbà tó bàbá ẹ kú you suffer your father suffer tó fi kú ni you have no forgiving spirit àwọn tó wá ń sọ fún ẹ nígbà tí lísì náà jáde tó sọ pé àwọn kan ò sọ fún ẹ ṣẹpẹtẹrí everything nígbà tí mo sọ pé dé tó lóní lánàá kì í ṣe gbogbo nǹkan ní ṣẹpẹtẹ kì í ṣe gbogbo nǹkan ní jíṣìlá wa máa ń ṣe kò ń ṣe gbogbo nǹkan ní jíṣìlá wa máa ń ṣe Lizzy tó ń fi ẹ́ ṣe ẹ̀yẹ́ yẹn tó sọ pé ẹnìkan kọ́mẹ̀ntì pé wọ́n sọ pé ẹnìkan máa kú ó lè jẹ́ Lizzy gangan àbẹ́nìkan ló máa níyàn lọ ẹ̀yin celebrate yẹn lẹ́ ń ṣe gbogbo òṣì tó pọ̀ jù lórí social media celebrate ló wà behind it celebrate Nigeria that ẹkún yẹn you are crying because you want people to be praying for your child and majority of you tẹ́ bá ti commit offence you now want people tẹ́ bá ti ṣẹ̀ sí yẹn kó padà wá súre fún yín èmi tí èèyàn bá ṣe ìkàfé mi tí má tiẹ̀ gbàdúrà fún tí mi mọ̀ pé ó ń ṣe ìka yẹn àbí tọ́lọ́hún ò tí ì fi wọ̀n mí àbí tọ́lọ́hún ní kí n máa gbàdúrà fún àdúrà yẹn máa di ègún lórí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn èmi fẹ́ lè ṣe lọ Fúnkẹ́ Akíndélé go and lọ tú ìwà ẹ̀ ṣe i lọ tú ọ̀nà ẹ̀ ṣe because gbogbo nǹkan tá a bá jẹ́ ní ayé ayé náà ló máa fi sílẹ̀ sí ayé náà ló máa fi sílẹ̀ sí sórí pé mọ́mí ẹ everybody bó ṣe máa kó láyé tó lọ nìyẹn dáàdì ẹ ti kú àwọn tó ń bá ẹ ṣiṣẹ́ náà wọ́n ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí gbogbo èèyàn ló máa kú o ṣùgbọ́n ẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn mi ò sọ fún ẹ nísìn full time pé ìwọ ló pa ṣùgbọ́n you are wicked and you are part of the people who finish people up on that among the celebrating now tó o bá fẹ́ pretend fáwọn èèyàn kò ń ṣe àwa ó ti yé but I don't want to block you much so go and change your way before it's too late Funke Akíndélé.